الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بالسلام إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة عطرة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó pa wá láti alẹ́ àná tó sì táwájú ní òwúrọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí a jọ sùn lánàá ṣùgbọ́n tí wọ́n ti fi orílẹ̀ ayé yìí lẹ̀ títí tí wọ́n bá máa jí lónìí wọ́n máa jí pé bó làwọn sì gbé wọn sínú sàárè ni tọ́lọ́mù bàbá lẹ́kẹ́ ọlá tọ́wọ́ sọ èmi àti ẹ ọgbà ẹ̀mí wa látàlẹ́ àná ọ̀dà padà fún wa nígbà tí a jí ní òwúrọ̀ yìí ó jẹ́ kí ó ń sọ ọlọ́run bá fi ní ká máa sọ pé alihamudulilayi lẹ́bi àhíyáná dáadáa má a máa tánà wà ìlẹ́yìn ṣóò ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ti pọ́ tawá jí lẹ́yìn ìgbà tó ti pa wá ọ̀dọ̀ rẹ̀ láàpadà sí gbólóhùn tó dáa náà gbólóhùn tó dáa jù iná ní gbólóhùn yìí rí torí pé a fi ọ̀rọ̀ wa a fi lé ọlọ́run ọba wa lọ́wọ́ nígbà tá a jí a tó wá wà nínú ẹni tó rí pé ó fi ìjọsìn ó fi bẹ̀rẹ̀ ìtẹ̀mí ayé rẹ̀ padà abẹ́lọ́run kọ́lọ́run bá gbọ́gba ìjọsìn náà lọ́wọ́ wa kọ́lọ́run má jẹni tí ò ṣe kọ́lọ́run má jẹ ọjọ́ àlè wa àwa tá à ń ṣe kọ́lọ́run bọ́ba àlejò ọlá kó jẹ́ àbá níbi tó lérè kí àti gẹ̀gẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí àti gẹ̀gẹ́ kọ́lọ́ba ara ilé ra ń sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí ọba fi ṣe kọ́sì ṣe rẹ̀ kọ́sì tó fi di ọjọ́ ẹ̀san eléyìí tún ni tẹ́rà tuntun tó ṣe pé a máa gbéyẹ̀wò lónìí tíra àfáwa ìmáàmù ahmad bin hanbal tààkókọ rẹ̀ ní usulu sunna tààkókọ rẹ̀ ní usulu sunna àwọn ìpìlẹ̀ sunna èyí tó yẹ ká ní ẹ̀ka kan ní nínú ẹ̀ka tí àfáwa abdus tọ́ba àgbà alátọ̀dọ̀ ahmad tó sì jẹ́ pé kí wọ́n tó kọ́ wọ́n kọ́ pẹ̀lú àwọn ìwáyà èyí tí ó bá wá láti ọ̀dọ̀ àfáwa abdus ní usulu sunna àwọn ìwáyà míì wá látọ̀dọ̀ àfáwa abu jafar muhammad bin sulaiman ìwáyà míì wá látọ̀dọ̀ àfáwa abu muhammad alhassan bin abdulwahab ìwáyà míì wá látọ̀dọ̀ àfáwa usman bin ahmad àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n rìwáyà ti àfàwà abdus tọ́gbà látọ̀dọ̀ àfàwà alimami ahmad ìyẹn ìmáàmù kẹrin nínú àwọn ìmáàmù wa ta nínú sudan aṣàlàyé fún wa pé àbúrò ànífà alakọkọ, alákọ̀ọ́kọ́ nígbà tí ìmáàmù malik jẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tí ìmáàmù shafi jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ìmáàmù wa ahmad múnà tọ́wá jẹ́ gbogbo ìgbà yóò tí wọ́n bá ti ní kéèyàn máa tọ̀ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin béèyàn ti gbọ́dọ̀ tó rè tó bá ti tó bá mi kò símọ̀ níbẹ̀ kò símọ̀ níbẹ̀ ó he lórí títì ó he lẹ́nu àwọn èèyàn ni ṣùgbọ́n èyí tí mọ̀ máa hàn níbẹ̀ náà ni kò tó bá gẹ́ bá ti tó yìí torí pé bí wọ́n ti wáyé nì Abu Hanifa wọ́n bí ní eighty hijira ó sì kú ní one fifty nígbà tí ìmáàmù wa Malik tí wọ́n bí òun ní ninety three àwọn míì sọ pé ninety four àwọn míì sọ pé ninety five ọ̀sàdédé rí bẹ́ẹ̀ o torí pé ọdún mẹ́ta ni ìmáàmù wa Malik lò nínú àpò òbí ìyá wọn ọdún mẹ́ta ni wọ́n lò fún wọn tó bí wọn kò jẹ́ kí ẹnu kò lọ́dọ̀ àwọn olùmọ̀kọ́dún òbí wọn wá bí wọn ní máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tààrin ẹ̀ ń pé wọ́n fi ninety three lẹ̀ wọ́n fi ninety five lẹ̀ wọ́n mọ̀ ninety four nígbà tí wọ́n sì kú ní one seventy nine ìtira. ọdún tí Abu Hanifa ìmáàmù alákọ̀ọ́kọ́ kú ọdún yẹn ni wọ́n bí ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ìmáàmù Ṣáfì Muhammadu bunu Idris tá a mọ̀ sí ìmáàmù wa Ṣáfì yìí ọdún tá a ní Abu Hanifa kú òun náà ní ọdún one fifty ọdún yẹn náà wọ́n bí ìmáàmù wa Ṣáfì yìí ìmáàjọ jẹ́ pọ́ọ́rọ̀ wa látọ̀dọ̀ apá kan náà àwọn olùmọ̀ pé máa tàbí ìmáàmù wọ́wọ́ lè Imam, imam ìmáàmù kan kú wọ́n tún bí Imam míì ìmáàmù ṣáfì yìí bí wọn ní one fifty jẹ́rá nígbà tí wọ́n sì kúrò lórí ayé ní two oh four ọmọ ọdún fifty four years lórí ni wọ́n ṣùgbọ́n wọ́n ní làpá lọ́pọ̀ púpọ̀ lórí ayé nínú sudan tá a lè gbàgbé wọn tó fi lọ́jọ́ ìwé àlùkìyàmà ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin wá ní ìmáàmù wa malik Imam wa ahmad èyí tó yẹ pé afẹ́ kà nínú tíra àwọn afẹ́ máa bẹ̀rẹ̀ nínú tíra àwọn léde tá à ń pè ní usulusunna ìmáàmù Ahmad wọ́n bí wọn ní one sixty four ìjìrá nígbà tí àwọn ti fi orílẹ̀ ayé lẹ̀ ní two forty one àwọn ni ìmáàmù kẹyìn tó kú nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin èyí tó yẹ kó gbajúmọ̀ tààmì wọ́n ti mẹ́rin lọ ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbajúmọ̀ ní ṣàdédé gbajúmọ̀ o látara fìtàfìtà wọn nù Islam látara ìdó ṣinṣin sínú Islam látara ìyára jìyà fún Islam àti ìkọ́mọlẹ́kọ̀ọ́ tọ́wájú pé àwọn ọmọ kí wọn wọn padà gbé òkú wọn kọ́lẹ̀ àwọn ìmáàmù mi ń bẹ tó ṣe pé àwọn náà lè gbìyànjú báwọn eléyìí náà ṣe gbìyànjú kódà wọn tún lè ṣe jù wọn lọ ṣùgbọ́n àwọn ọmọ kí wọn látara fún àwọn ọmọ pé wọn ò gbógun wọn bọ́lẹ̀ kò tí wọ́n hàn dáadáa gẹ́gẹ́ bí ìmáàmù wa àwùjáàrín nínú àwọn ìmáàmù ní sáálé ṣùgbọ́n ọ̀gbájúmọ̀ bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin báwọn mẹ́rẹ̀ẹ̀rin ti gbajúmọ̀ bí ìsàmì ẹ̀lẹ́ta. ìmáàmù wa Ahmad bin Hanbali nínú àwọn tírà tí wọ́n wá sí là ní usulu sunnah èyí tó jẹ́ pé rìwáyà abdus òun ni a máa fi yan dáhùn àti sàlàyé ọ̀rọ̀ yìí àfáwa abdul sọ pé ó ní àjọba ní abdul sọjọ́nù máa lè kéde àtọ́ ìyẹn muhammadu bin sulaiman alimunkori òun ní sọ bẹ́ẹ̀ pé àjọba ní abdul sọjọ́nù máa lè kéde àtọ́ kọ́lá tẹ̀lé ìṣọ̀bá abdullahi ahmad bin muhammad bin ahmed mọ́mú wa mọ́ fún hambali hambali yẹn bàbá bàbá wọn àwọn gángan bàbá wọn ní jẹ́ muhammad ṣùgbọ́n wọ́n gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n jẹ́ orúkọ bàbá bàbá yẹn pé ahmad bùnú hambali dípò ká máa ní ahmad bùnú muhammad bùnú hambali ṣùgbọ́n orúkọ bàbá bàbá yẹn ni wọ́n fi pè wọ́n ní sọ́ọ̀rì fún wọn. nínú àwọn ẹ̀rí náà ló jẹ́ nípa pé kò tó burú èèyàn lè máa jó kọ bábábábá kódà ó lè máa jó kọ bábábábá kódà ó lè máa jó kọ bábábábá kódà ó lè máa jó kọ bábábábá àfàwà ìmọ̀mù ìdùn tèmíyá tí wọ́n máa ń pè ní ọmọ tèmíyá tèmíyá yìí bàbá rẹ̀ ti fà wọ́n a máa ń ní ọmọ tèmíyá ọmọ tó ń yíyà ìyẹn láǹfààní ìlú ìjẹ́bẹ̀ ṣùgbọ́n bá bàjẹ́ pé bàbá rẹ náà kọ́ máa jẹ bàbá bàbá ẹni tó bá jẹ́ pé ó ní tírèsì lọ́dọ̀ bàbá tó ń jẹ́ yẹn òun lọ́dọ̀ àjù òsì tó burú náà tí wọ́n já àyàn sọ́dọ̀ ẹnìkan kọ́ wá jẹ kó ń tọ̀ gbajúmọ̀ wọ́n fi padà ń gbé ìyẹn náà èèyàn òun ni ìsìláàmù mú kó sẹ́niyàn tọ́ba ti jẹ́ pé látara téèyàn gbé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n fi ń pe wọ́n fi ń fi yẹn pè é wípé ọmọ lágbájá nítorí pé yẹn gbọ́dọ̀ rẹ̀ kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n yóò máa burú tí ẹnìyẹn bá ṣàlàyé nípa pé èmi mo bì ọmọ mi nì tó sì wáá jẹ́ pé ọ̀tọ̀ ni bàbá rẹ̀ mo gbọ́ pé bàbá mi ló bí mi ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ nìyí yarí pé kò sí bàbá kankan tó bí ọ o èmi mo bí ọ eléyìí ni ìsìláàmù takò pátápátá nínú ìsìláàmù fún wa wípé a gbọ́dọ̀ jẹ́ bàbá a gbọ́dọ̀ máa jókọ bàbá ẹlòmíì káwá fi bàbá wa lẹ̀ ẹni ọba ṣe é bẹ́ẹ̀ nínú wa kèfèrí ni àwọn kèfèrí wọn máa ń ṣe báyìí

sallallahu alayhi wa sallam ìrọ̀ mọ́ ihun tí àwọn sàárì ànábì tó ṣe pé wọ́n ti rọ̀ mọ́ nínú ìpìlẹ̀ ìsìn wa yìí ni ọ wà ìyẹn ni pé kí làwọn sàárì ànábì ti rọ̀ mọ́ wọ́n ti rọ̀ mọ́ Al-Qur'an wọ́n ti rọ̀ mọ́ sunna ànábì sallallahu alayhi wa sallam wọ́n dìrọ̀ mọ́ bóòlù ànábì sí tó al táwọn gbọ́dọ̀ tún pẹ̀lú ìfẹ́ náà wọ́n ti rọ̀ mọ́ bóòlù àlẹ́bí sọ̀rọ̀ yìí nípa ọlọ́run ọba wa àwọn ní ọ̀gbọ́dọ̀ ròyìn táyọ̀ wọ́n ti rọ̀ mọ́ bóòlù kílà àlẹ́bí sọ nípa àwọn ọkọ̀ tọ́lọ́run ọba ń jẹ́ káwọn ní ọmọ àgbè wọn ò gbọ́dọ̀ táyọ̀ rẹ̀ wọn ò ọba ló kọ èyí tó ṣe kó wù ìfẹ́ tiwọn àtàmọ́sókú bíbá àkáyà ní àlẹ́ yẹn sábọ̀ rẹ̀ sóyún dáa ìtìrọ̀mọ́ ihun tí àwọn sàádé àtẹ́lẹ̀ tí wọ́n dìrọ̀ mọ́ káwa ní òjì mọ́ wọ́dẹ̀ ti dá òbíyìn á sì máa kọ́sí wọn á máa kọ́sí àwọn sàádé yìí wàtáwó kò lè á sì fi àdáda lẹ́ẹ̀lẹ́ ọ̀kú tó bídà àtẹ́lẹ̀ àti láàlá gbogbo àdáda lẹ̀ pátá ànú gbogbo ẹ̀ ànú gbogbo ẹ̀ sì lè àwọn olùmọ̀ wọn lánàá bí àwọn ọmọ alaihi wasallam ó pe àdájá rẹ̀ ó pe ní àmì gbogbo àmì sì lè yọ máa gbé yẹn wọnú náà ọ̀sàdédé ń torí pé kò sí kankan tó dá ń gbogbo ẹ̀ gbé yẹn wọnú náà bákan náà kì í ṣe gbogbo ẹ̀ gbé yẹn wọnú náà ẹgbẹ́ arínú tó tí ń ṣe òun ọmọ ọlọ́run bọ́ balẹ̀ ìjọba máa ń fi bá èèyàn lò ju pé èèyàn mọ̀ lọ. dáwọ́báwá tí ọmọ òun kí yóò fi táyọ̀ jáde yóò sọ aláwọ̀ sánàbí àlẹ́bí ni wọ́n padà ọlọ́ tuntun títí tó ń ṣe ọlọ́run bá obìnrin bọ́ fún òun ó ṣe ọlọ́run bó tún un kọ́ ó ṣe ọlọ́run bá tún un kọ́ àwọn olùmọ̀ ní pé àlẹ́bí ọ̀sẹ̀ sọ fún pé gbogbo èyí tó ti kí láti jẹ́ ìlú lọ́ọ́ tún fi padà àìmọ̀kan ọlọ́run ọba máa ń bá ènìyàn gbà wíjà lórí rẹ̀ àwọn kan tẹ bẹ́ẹ̀ tó sì pé àdádálẹ̀ wọn mọ̀ ọ̀hún ni o tí wọ́n bá mọ̀ ọ̀hún ìgbé láéláé ọ̀wá tí wọ́n fúyẹ́ níwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn àdádálẹ̀ wọ́n wúwo jura wọn lọ wọ́n tóbi jura wọn lọ wọ́n dá wàhálà alẹ́ nẹ́ẹ̀sì jura wọn lọ àwọn ilé pé àwọn wàhálà wọn fúyẹ́ ìdájọ́ kúkú yẹn náà máa bẹ fún wọn àwọn tẹ́ tó wàhálà wọn wúwo ìdájọ́ wíwo náà náà máa bẹ fún wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ànúnà ẹ̀ ànúnà ẹ̀ kò sí ètò èèyàn ò ní jẹ́ pé wọ́n fi yẹn lẹ̀ ìgbìyàn wa ní ráhùn ọlọ́wọ́n bá lè yá bí bákan náà ájúdọ̀ ọlọ́wọ́n bá lè fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ bèdè àtẹ́yìn fàhíyà tọ̀lá ẹ̀ rẹ̀ gbogbo àmì nínú àdìsọ́kítà àwọn sùn gbọ́dọ̀ ní àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa ni wọ́tá òkèlè kòsò máa wọlé jòlóòsì máa àbẹ̀lẹ̀ àwa bákan náà a gbọ́dọ̀ máa lọ bá wọn ṣe fọ́nfà a nígbà ọjọ́ kò lè ṣeé ṣe tàbí ká máa lọ jókòó sọ́dọ̀ àwọn onífẹ̀ẹ́ náà àwọn tó yẹ pé ìfẹ́ ẹnu ni wọ́n máa fi ń tẹ̀sí sí wọn wọ́n bá ti wò ó tàbí wọ́n bá ti bá àwùjọ ń lọ làwọn náà máa bá ẹ̀sìn lọ àwọn lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n máa ní àlẹ́bí ọmọ ọmọọṣọ àlọ́ àlùsọ́dá ìyá ọ̀díjà kú ó fi àmàlà sí àti ọbẹ̀ ewédú kọ́dà ọjà ọ̀díjà kú sáyà ni irú wọn ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ irú wọn yìí yẹn gbọ́dọ̀ máa jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn o torí tẹ̀yìn bá ń jókòó tì wọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n máa ba ayé èèyàn náà jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ láyé èèyàn náà bá rẹ̀ sí máa bàjẹ́ ẹsẹ̀ ìgbé yẹn náà padà máa sọkúsọ yìí torí pé ìsọkúsọ yìí yẹn gẹ́gẹ́ ní ìjọba lọ́dọ̀ ọ̀dún wọn. wọ́n lè wọ̀ kàn tí wọ́n fẹ̀ mọ́rọ̀ kan wá nínú làákàyè wọn yóò sì di ìjọsìn lọ́dọ̀ wọn eléyìí wọ́n fi làgbọ́dọ̀ jókòó ti àwọn onífẹ̀ẹ́ ẹnu ìfẹ́ ẹnu làwọn máa fi ṣẹ̀sìn wo ewu kí ni ní á ṣe sílẹ̀ rí lórí ohun tá à ń ṣe ló bẹ́ẹ̀rì mu àbí òde ẹ̀bẹ́ẹ̀rì lọ táwọn olè gbé ìbílẹ̀. àfọwọ́ ahmed ibn ambal wọ́n ní pé wọ́táì kò lè kò sùn máa ẹ gbọ́dọ̀ máa bá wọn ṣe fanfa àwọn wọn kò lè mìíràn wọ́n lè nínú ihun tó jẹ mọ́ ìpìlẹ̀ súnà òun náà ni pé a gbọ́dọ̀ sọ ọmọlúàbí wa a gbọ́dọ̀ máa jẹ́ nìkan tó yẹ bá máa ṣàríyànjiyàn a sì gbọ́dọ̀ máa jà lórí ẹ̀sìn pé ká máa wá dájọ́ alẹ́ lórí ẹ̀ síra wa nínú ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀sùnà tó yín dáná súnà lọ́dọ̀ wa àtàrò rasulillah sallallahu alaihi wasallam òun náà ni orí pa ànẹ́bì yẹn tó bò lànẹ́bì ṣoṣo sẹ́yìn níbo lọ́gbẹ́sẹ̀ sí káwa ní ọgbẹ́sẹ̀ ń bẹ̀ lágbẹ́sẹ̀ sílẹ̀ níbo lọ́yẹsẹ̀ kó káwa ní ọmọ bàá dá sí káwa ní ọmọ gbẹ́sẹ̀ sílẹ̀ eré ìlà ń pè ní súnà ànẹ́bì àmọ́ sàrádà àlùsọ́dá bóòlù ànẹ́bì ti lù gbà bóòlù ti bá àwọn ìyàwó rẹ̀ lò bóòlù ti bá ọmọ rẹ̀ lò bóòlù ti bá àwọn àwọn eléyìí gbogbo ẹ̀ súnà pátádì òun là ń pè ní àtàrọ rasulillah sallallahu alaihi wasallam kájẹ́ nìkan tó yẹ pé gbogbo àwọn ọ̀rọ̀ ànẹ́bì pátá àwọn òṣìṣẹ́ ẹ̀ èyí wọ́n ṣe lójú ẹ̀ tí ó fìdí sí wípé wọn ò gbọdọ̀ sí gbogbo ẹ̀ súnà ni wọ́n súnà tún tó fásitì rẹ̀ lọ́kọ̀ọ́ àná ẹ̀rí súnà òun ní máa ń ṣàlàyé alukuhan tá a bá gbọ́yé tá a bá gbọ́yé ní alukuhan yọ ṣàlàyé rẹ̀ fún wa. ẹ̀ńpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ń bẹ ní alukuhan tá a kẹ́kọ̀ọ́ akọ́ńbélé kí ni túmọ̀ àmì mọ̀ àtúkàdé ní súnà lápèjúwe ọlọ́run bá ní pé àkíní mo sọ̀rọ̀ àtàwà bá tó tẹ̀ka ẹ̀ máa kéwòn. ẹ̀ náà bá lọ́wọ́ òní lo súnà ọkẹ́kọ̀ọ́ pé ẹ̀ máa kéwòn nínú sì ní nínú nínú nínú lọ́gọ̀ ẹ̀sà àdúrà nìtumọ̀ rẹ̀ lọ́gọ̀ ètò sọ́kà sàkúlọ̀ sàkúlọ̀ sàkúlọ̀ nínú lọ́gọ̀ ọ̀pọ̀lì sọ́là ó ti kí wọn lẹ́nu ṣùgbọ́n àfihàn sọ̀lá kí ni tó máa ọwọ́ àlọ́ ìṣúná rẹ̀ ẹ̀ẹ́ àti àmọ́lú àlùmọ̀ọ́sù àwọn tẹ́tẹ̀ tí a dá yẹn rí àṣìṣà sàlẹ́sàlẹ́ là ń pè ní òun yẹn tó ṣe pé yọ bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ̀síbẹ́rẹ́sẹ̀ ẹ̀rọ yóò ṣe parí pẹ̀lú tẹ̀síbẹ́rẹ́ ìpè tó bá ti tẹ̀síbẹ́rẹ́sẹ̀ ẹ̀rọ àkàwọ́ táyà ó ní gbólóhùn tá a kọ́kọ́ wí jẹ́ẹ́jẹ́ kó tó di bá bẹ̀rẹ̀ bá ṣá اللهم باعد بين خطاياي كما بعدت المشرق كما بعدت بين المشرق نجني من خطاياي ما ينفى الثوب الابيض من الجنة سلني من خطاياي بالثلج والماء والفرج بلوني بلوني اعوي جيجي اعطى كل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنت بعض الوقت قال يا حمد اجبوا موسوك العين ونعم في بيرك اعوى في فاتح لي بيتو ما يكاوي سوكي tàbá ti débi wọ́n la sọ ọ́ ní ti àtùmáwọ̀ àtàwọn tó tẹ lẹ́yìn àti àmì gbólóhùn yẹn bá ti sọ yẹn iná máa bí àwọn alẹ́lẹ́sì láti dọ̀la ní ìfẹ́rẹ̀ rẹ̀ torí pé ní parí ayé àsọ́rọ́tòlùfà dà ní parí rẹ̀ òun ni gbọ́yìnrì ni mo gbó bí yàtọ̀ táwọn tó yẹ kọ́lọ́wọ́n bá ti dénú sí òun làwọn yẹ̀wò wọ́n là nìyí àwọn nìsọ́rọ́ wọ́n ti lànà ìgbẹ̀yìn ayé tí wọ́n dàbí ti wọ́n ti ọjà bẹ́ẹ̀ ìròrí làwọn fi ń tẹ̀sí má jáwó ṣe ti wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ gàwọn bá dé bá dé bí wọ́n ti ṣèjọsìn lọ́ba ní bóun ṣe ń bọ̀ wáyé ló pàdé ọlọ́wọ́n ọba wọn ó sì sọ pé kárẹ́rìn láàrin ìṣẹ́jú márùn àwọn ń tẹ̀lé lọ ni wọ́n jẹ ọyọ́ ìṣẹ́jú márùn ọyọ́ bá wí pẹ̀lẹ́ bí bí bí bí bí wọ́n jọ ọyọ́ tọ́ba ti pé ní ọ̀la ní gbogbo wa la gbọ́dọ̀ gbà wẹ̀ wọ́n gbà náà ọ̀fẹ́ nìkan tí ó kú lórí pé pásítọ̀ kò lè ti rẹ́rìn yẹn kò sí kò sí tẹ́tí ó kú nù ṣùgbọ́n ní ìsìlámù dára rárá o àwọn ọ̀dà ni tẹ́lẹ̀ máa wà táwọn náà wù láwọn wọ ní ìsìlámù ní wọ́n bá lò ó ní máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìlámù ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́dún yóò á kásẹ̀ ó kéèké lónìí o lójú ẹsẹ̀ ni yóò máa ní kí èsì pé yìí bá mú pé kù ẹsì tí mo ti yín láàárọ̀ yá rẹ̀ yóò wí bẹ́ẹ̀. ṣùgbọ́n láwọn ọ̀la nìyẹn ọ̀bá àgbé fámìlì dé ilé ìjọsìn ọ̀sẹ̀ ìjọsìn tó kí ọ̀pẹ wá wọn tí wọ́n ti wá ṣe ìjọsìn rẹ̀ bá àgbé nílé kí ẹ̀sìn lọ́ ọ̀bá àkú ẹ̀kẹ́kẹ́ kó onírẹ́dì rẹ́dì àtìkè kó pẹ̀kẹ́kẹ́ ní wáìdì àtìkè kódà wọ́gẹ́ ọ̀rọ̀ kọ́pà lọ́wọ́ pé á ah, òní yìí rere lòní ìgbà tó yàtọ̀ ẹ̀sùn jọ rẹ̀ ń ṣe àìsàn ìgbà ṣe kó fún ọ pé kí èdè kọjá rẹ̀ tó o sí nà tó o jẹ pé ló fìlàmù rárá omi ìgbà ọ̀fẹ́ gbọ́dọ̀ ọ̀fẹ́ gbọ́dọ̀ dé ó lóun wọ mínísítẹ̀ kọ́ wá fi fámì fi kọ́ máa ń sàn lọ́hàpọ̀ lọ́hàpọ̀ ọ̀fẹ́ òun ó ṣe pé kí wọ́n jọ nílé ìjọsìn ìwọ nílé tí mùsùlùmí náà ti wọ náà dá tí èèpọ̀ fẹ́ kí nǹkan mọ́sálásí torí inú ìtọ́nà bá ti fún àwọn mùsùlùmí lọ́wọ́. àlùmọ̀hẹ́mù wọ súnà tuntun fásitì lùkọ̀ súnà òun ni máa ń tún oṣù tẹ́lẹ̀ lùkọ̀ án. wà á tún zàkà ẹ̀ ti yọ zàkà tó láti yọ oṣù náà bá lórí wà fún wa. ìdíkè wo láàyò ìgbà wo láàyò kí láàyò oṣù náà bá ló gbé wá àwọn ọ̀rẹ́ wo là máa ń yọ àwọn ọ̀rẹ́ wo là á ń yọ ìwé owó tọ́ba tuntun yìí bá yọ ààyọ bákan náà ìrẹ́ ìjẹ́ oko tọ́ba ti dé wọ̀n inú rẹ̀ láti yọ yọ ọmọ àtọ̀ọ̀dẹ̀ ọjọ́ tí wọ́n bá kó èrè rẹ̀ náà jẹ ọba ìgbẹ́ oṣù mẹ́ta èèyàn dáko lọ́nà ọ̀pẹ̀rẹ̀ rẹ̀ ìjọba lọ kéré kó tó ti gbé ọmọ àná mo jẹ lágbájá ní kéde kan mo jẹ sàmì àwọn onítọ́sí kéde kan kí lọ yọ ọkà bàbàlá lọ sí àpò mélòó àpò mẹ́ẹ̀ẹ́dógún àpò mẹ́ẹ̀ẹ́dógún gan àpò kan àtààbọ̀ ń bẹ́ẹ̀ ó fi lè bàárà àtààbọ̀ orí ké lórí àpò mẹ́wàá èèyàn kan lórí àpò mẹ́wàá èèyàn kan ìbáko mẹ́wàá yẹn ò sí ìyẹn ló jẹ lọ́dá àpò mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tí ó yọ bàtà ojú mẹ́fà láàrin bẹ́ẹ̀. alimohim bẹ́ẹ̀ náà wàhálà àwọn ewúrẹ́ ó ní tí ó tó kí ni odò yọ bàtà ńbẹ ẹran màálù ó ní tí ó tó kí ni odò yọ bàtà ó ní tí ó tó kí ni odò o ẹran màálù ọba

nígbà tí o sí báńkì lásìkò gbàtà ń wí ìyẹn wá lọ ọlọ orí mọnú oko rẹ̀ kan àbí inú ilẹ̀ rẹ̀ kan tó ṣe wọn padà fún wọn padà wá ara lẹ yẹn ọwọ́ ń padà ń roko ń bẹ mo ti kọ́kọ́ gbé jáde òun òun wo báyìí owó ló fún bẹ ọ̀fẹ́ náà ẹ̀ka tó bèèrè tó ta lórí wọn sọ fẹ́ mi báyìí lórí wọ́ọ̀ ẹ̀yà ọ̀rọ̀ kò dé bẹ́ẹ̀ tiẹ̀ òun ti lọ́ọ́ rí inú gbé tiẹ̀ lọ́sibáǹtì láyé àtijọ́ náà irú owó yẹn ìdá kan nù márùn-ún ìbéèrè wọlé mẹ́rin ìdá kan nù márùn-ún lẹ̀ ní pé five million lọ bá ń bẹ̀ lápèjúwe one million ó ti dára four million ti lò títí tí wọ́n mójútó ọ̀rọ̀ káwọn èèyàn bá jẹ aláìní káwọn tó ti ní kí wọ́n máwọn tó òdìdé wàá sí mùsùlùmí lọ́lọ́run bá ti dà á bọ̀ ṣùgbọ́n ìlànà nẹ́bí wa Muhammad sọlọ àlọ́sọlá ló gbogbo eléyìí wọ́n mú wa. wàyí ẹ̀dàdà èrè kọ̀ọ̀kan torí tó súnà òun ní jẹ́ ìtọ́ka fún wa fún àlùkò àn èyí tá a bá gbọ́ yé nínú oṣù fún wa. ọ̀lẹ́ ìtàkùn súnà ìyá. ọ̀gbọ́dọ̀ sọ pé ọbẹ̀ ti súnà kọ́ máa ń lo kìyàsì. súnmọ́ kìyàsì ni pé mo wò ó pé bó ti ẹ ká nẹ́bí odó tẹ̀lé kí ni yóò ṣe lẹ̀ báyìí bí máa ń bẹ láyé ní omi yóò fi ṣe yóò ti ṣe lápẹjẹ báwọn méje máa ń sọ báyìí bí máa ń bẹ láyé ní òun yóò ti yóò ti kó púpọ̀ kúrò lẹ́ẹ̀kẹ́ ojú ti là táyọ làdúgbò báyìí lójú dúdú nínú làákàyè sí ìbára bí máa ń bẹ láyé ní ìsìn yóò fi máa ń fi gbogbo tó tún máa lo lóòkè bò orí bí òsì láyé mọ́ni ìròrí tiẹ̀ lòún fi ọmọ pé àlejò àwọn ọmọ sàálà àṣà gbogbo ẹ̀ ló dúró tó lọ. àdìgbà lábútú sọ fún àwọn àgbègbè pé mo jíṣẹ́ ọgbẹ́ ní wọ́n jẹ́ mo jẹ́ pé. ó ti jíṣẹ́ pé àmọ́ náà tó gbé kọ ọlọ́run ti jẹ fún wa ó ń jẹ ọlọ́run ọba ọ̀gbà abẹ́rẹ́ lórí àwọn sábẹ́ mi. àlàhùnmá ìrọ̀lọ́ba jẹ́ ìdí wọn mí o. ṣé lè wọ̀ fẹ́ wá dé one thousand four hundred and forty lọ́mọ àti sọ̀kọ́ mọ́. ọtí máa ń gbẹ̀yìn rẹ kí ẹ bá jọ lọ́tí yọ kìí ṣe pé ọkùnrin yìí ó dúkú jẹ kó jókòó. ọ̀pẹ́ máa lọ pẹ́lú nígbà bá tó mu sí lórí rẹ̀ máa ń gbé ẹmu ẹ máa gbé ẹ máa wo tàbí èsì tí ọmọ àti jáde. ẹ máa rí i pé kò ní dúkú sí agbọ́n yẹn ibòmí ni máa ń gbé lọ. tó fi ṣẹ̀tọ́ náà máa bá a lò èèyàn máa lè òkú pè é.

tayọ torí pé igbó yẹn ó ti tẹ tayọ yóò ti tẹ tayọ. ó fi àwọn kẹ́lẹ́ lónìí náà ló bá pé ó máa mọ wẹ́lẹ́jẹ́ wẹ́lẹ́jẹ́ yẹn ẹ báyìí ti ń tẹ̀lé amúgbó. tùmọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá ti mọ pé egun ó lè tayọ tayọ bọ́lá wọn bá ti dá wọn gángan. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó sì yọ̀ pé kúndé wọn máa ń láì gbèrú wọn. orí rẹ̀ ni bẹ́ẹ̀ lù èmi kò lọ́dọ̀ rẹ̀ lára tẹ́tí ló máa ń ṣe tó ní máa ń ṣe ní máa ń lo bọ́dí èèyàn tayọ ohun tí ọ̀yọ́ kọjẹ́ ní máa ń lo bírèèni èèyàn tayọ ohun tí ọ̀yọ́ kó tí ọ̀yọ́ kó máa ṣe tó bá padà wá yá gbogbo ohun tó ti lò ń lò kúrò yẹn ló wà padà ló wà padà yìí yẹn yẹn tó jẹ́ pé tí gbogbo bá ṣiṣẹ́ tán yọ máa wò pọ̀ yọ máa wò pọ̀ torí ohun tó yẹ kó máa lò fún odidi bí ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún ó lè ti tẹ̀ láì wákàtí mẹ́ta ó lè ti tẹ̀ láì wákàtí mẹ́ta bí ó sùn gan ohun yóò tó pọ̀ jù bó wọn bí ọba tó ní sùn ẹ̀ẹ́dẹ́ tó ní òní ní sùn rárá ni àwọn àtẹ̀jù bàbá ti tó táwọn ọ̀nà àlùmọ̀mẹ́ wọ̀lẹ́ ìtàfi sunnati ìyá kò sínú súnà wà yìí aláma sọ pé báyìí ló ti yẹ kí n tún lórí àti bí ànábì àwọn ọmọ sáálà àlùsálà bọ́ba ti mú wá tó wà wọ̀lá tó tọrọ bọ̀lá àlẹ́ àmúlá àti lálá àràpèjúwe rẹ̀ àpèjúwe súnà ibi tẹnikẹ́ náà tún jọ tànẹ́bì rárá o gẹ́gẹ́ bí ìgbà tí Obama wà lórí oyè náà wọ́n yẹn ń jẹ Obama style wọ́n gẹ káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí gẹ̀ ìwúwo lọ́lọ́ọ̀sẹ̀ ọbámà ni mo lọ sí tọ́ba lọ́dọ̀ bábà mi ọbámà ni lẹ́bà sí ẹ̀ gbogbo báyìí owó ọ̀rẹ́ gbóná kò lè rí lẹ́bí sójà lórí Muhammad sọ̀rọ̀ lọ́rọ̀ kò lè rí lẹ́bí kálàtìjọ sójà lórí sọ̀rọ̀ lọ́rọ̀ torí pé orí rẹ̀ bá ti pé òun máa ń bá làákàyè sójà lórí máa ń bá làákàyè wọ̀lá tó ń rọ̀ kó bèlè bákan náà

tún àrẹ̀ eh, orí ẹ̀ lọ́mọ bí ń ti ẹ̀sìn yìí àwọn ọ̀bá ní pé téèyàn bẹ́ẹ̀ ti wọ kókù bàtà aláwọ̀ ọwọ́ afẹ́ sàlùwàlá tó ń jọ ọlọ́wọ́n bá ní ká má bọ̀ ní kápò ní pa orí ẹ̀ sọ́ọ̀kì náà rọ́pò rẹ̀ tí ẹ̀ bá wọ sọ́ọ̀kì pẹ́tẹ́ tí ẹ̀ wá débẹ̀ ó ti sàlùwàlá fún tó wọ̀ tẹ́lẹ̀ tàbí àlùwàlá rẹ̀ ọ̀já káwé bẹ́ẹ̀ kó lè yé báyìí ọwọ́ abẹ́ sàlùwà lámì ọkẹ̀ fọ́ pa orí rẹ̀ lásán bó ló ti wá bọ̀ ọ́ pa orí rẹ̀ ọwọ́ méjèèjì rẹ̀ kaná tètè bọ́ ọkọ̀ pa ọ̀tún ọwọ́ apá ọ̀tún rárá o ọwọ́ méjèèjì lẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹ́ náà báyìí lè rọ́ọ̀tì ọ̀tá o ẹ̀kẹ́ soso lẹ́ẹ̀kẹ́ náà èèyàn bò ó pa báyìí ọ̀tá kó ti mú wọn bọ̀ ọ́ nípa ìdílé ọ̀rọ̀ rárá omi tí bẹ́rẹ̀ rẹ̀ lọ́sọ̀ àti ìlà òun kéde bẹ́ẹ̀ ká ṣoṣo ọ̀rọ̀ fáwọn yìí bá àfọwádìí wọn sọ̀rọ̀ pé tí wọ́n òun ọ̀bá ní pé dípò ń pa òkè yẹn ìṣàbẹ̀ fún ẹ̀ lọ́kùn mi pa nítorí ló ti dọ̀tí bẹ́ẹ̀ náà lórí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi táwọn sọ̀rọ̀ náà kò lọ́ọ́ lára rẹ̀ ní ìgbà bò ń wá ìtẹ́lẹ̀ lè máa fẹnu rẹ̀ sọ̀tọ̀kùsọ̀ ìyájẹ́ ìbá bò ń kẹlẹ̀ ìròyìn èyí èsì kẹsì arógo

wọ́n ti rò ó lájú ìjẹ́ wọ́n ti lọ́ọ́ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lórí iṣẹ́ ọlọ́run tá a bá rìn lọ ní ojúgbòho ìlú Mọ̀dínà ní máa ń yí ìgbẹ̀rà fún mi àwọn ìgbẹ̀rà fún mi ọlọ́run bá ní pé ti yé ìfẹ́ tó ti kó padà òun ni mímọ́ rẹ̀ kí làákàyè rẹ̀ gbé ìlẹ̀ bẹ́ẹ̀ yọ wà bẹ́ẹ̀ àwọn ni afẹ́ sálùwàlà wọn ni a ti táyà pa mọ́ ẹ mọ̀ pé àwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ wá ń ké ń kéke wọ́n sì wá lé mọ̀ bí táyà máa mú ẹ kò fi ń mọ́ dòdì tó láàrá ti táyà máa mú. wọ́n ní pé ọ gbọ́dọ̀ jọ̀wọ́ rẹ ọjà o ọ gbọ́dọ̀ já o ọba ìsìn tọ́gbẹ́ ẹni já olùkùn rẹ̀ ọba ti fọwọ́ kẹ́ni ní ẹgbẹ́ ọ gbọ́dọ̀ já o ọ gbọ́dọ̀ jọ já o ọgbọ́dọ̀ jẹ́ ọjọ́ ọgbọ́dọ̀ dánú mọ̀ ọgbọ́dọ̀ jẹ́ lára wọn o àwọn àfẹ́ra ojú àwọn àfẹ́ra ọwọ́ rẹ̀ ilé pupa kejì ilé pupa kejì. àtẹ̀jù nínú ẹ̀sùn ṣùgbọ́n wọn wọn ohun táwọn náà rí ni wọ́n ń kà wọn bá ti kéwú débẹ́ ni ó ṣe ṣẹ́ra ilé ìròwó rí mọ́. lè ṣe ṣe àjáde ọdọọdọ àwọn bàbá àwọn ká àwọn ní òṣogbo yóò di ẹrù òṣìṣì ṣeṣe lẹ. ẹlòmíì tó wá ní ìtọ́bẹ̀ ẹgbẹ́ mi kí wọn ọ̀rẹ́ yẹn tá owó yẹn ní lọ sí rárá o wà ẹ̀mí tó ọkọ̀ ọkọ̀ ra ojú ó tún ó ọwọ́. ọwọ́ ọ̀tún ọwọ́ ẹsẹ̀ ọwọ́ ọwọ́ òsì lé pupa rárá ẹ lọ́wọ́ máa tàn ní ẹ̀ lóko lọ́ọ̀kù ó kókó orí òkúta ló gbé lé orí òkúta kẹ́nu nínú kọ́ yà ọ̀rẹ́ ó ti yà èyí wí yẹn ó ti yà ọ̀rẹ́ jù nínú kọ́ ọba tó wá ṣe báyẹn wọ́n wá fẹ́ra ojú rẹ̀ ó sì fẹ́ra ọrùn ọwọ́ ọba ní iṣẹ́ sẹ́nu o òṣìṣẹ́ sáà máa mú òṣìṣẹ́ mọ ibà ń fi ọ́ ṣẹ́jú sáà máa mú òṣìṣẹ́ òní jẹ́nẹ́bà owó mi tó ìwé jẹ́nẹ́bà òní àtìgbò wọn ló ti sóyè sáà máa mú òṣìṣẹ́ ìdílé Islam yọrọ òní tí ò wá lábẹ́ rárá tí ò ala wá lábẹ́ rárá tá a máa mú un bẹ́ẹ̀. ọ̀ wá rí omi tó fi wẹ̀ rárá àfomi tó máa mú láyé tó wà yẹn ó sì lọ̀sẹ̀ kẹ́ńtẹ́ tó bí nípa wẹ̀ lára omi yẹn kò tóbi tó mú o. asòfin ọmọ amúmi rẹ jẹ́jẹ́ fáyà máa mú ọmọ ojoojúmọ́ ni asòfúnfẹ bẹ́ẹ̀ fún torí pé láàyè sálẹ kò lọ àwọn nọsán níta ọsàn ọtẹ kò lọ ha mọsítà tó àtọ báyọ Ọlọ́run bàbá gbára rẹ bá ti mọ Ọlọ́run bó gbé kọ Ọlọ́run ní ń sọ ọ̀nàgbára rẹ pé tó di kó ọ̀hún ọ̀hún tó ti sàlù àlá àti pé pé kó rìnrìn tí nira ó fi bá ọ má nira ẹ̀ la ṣùgbọ́n mi bẹ ládùúgbò tí ẹ kọ́ ọ lọ́kọ́ mi rárá o wọn lọ bọ síbi sàkókò sàkókò wúwo omi bẹ nínú kẹńgá ọkọ nínú kẹńgá ní bọdá wọn ó ti kí òun tàn tó ṣe nǹkan kan wọlé oṣù díẹ̀ ọ̀rọ̀ òun jẹ́ nípa ìṣòwò wa kó tó wá kí ọ ṣùgbọ́n tọ́ba tó wá lọ gbọ́ sọ́nà ẹ̀bẹ̀ ẹ̀yìn rárá o wọn lọ gbọ́ síbẹ̀ fún ẹ ìṣe sọ́nà lórí ọjọ́ kéde o lórí ọgbọ́ bẹ́ẹ̀. wọ́n lẹ́ni àkùwà ibi tá a ti lọ ní pé làákàyè òde sẹ́ni làákàyè òde sọ pé mo jẹ tuntun ní orí nì ni wọ́n bá gbé wá fún wa láàgbà bẹ́ẹ̀ náà láàgbà bẹ́ẹ̀. òun ní ẹni náà balẹ̀ àkàyè ẹni gbogbo àwọn tó wọn làwọn kàwé yẹn sí ẹgbọ́n máa ti bí ìpínlẹ̀ àwọn pé ẹjọ́ wọn débi oúnjẹ níbẹ̀ lẹ́sìn ọgbà àtàkọ̀wé pọ̀ bí wọ́n bò wọ́n bẹ́ẹ̀ wọ́n lọ rà ẹ̀kẹ́ ìfẹ́ owó oṣù lọ́kẹ̀ máa fi jẹun owó oṣù. ọwọ́ sì ní ó gbé ẹ wá rí i pé kí ni wọ́n á lè gị tọ́lọ́ lọ kàgbé tọ́lọ́ sọ́gi. owó sì tó omi yà pé tó omi ń sáábà ẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́. òun náà lọ́wọ́ máa fi mú lọ́wọ́ máa fi mú mi òun náà lọ́wọ́ máa fi já búrẹ́dì rẹ̀ ọwọ́ ọ̀tún ni. síbẹ̀ lẹ́ kàwé ọ̀hún rárá o. tọba kàwé tọwọ́ àtúntàn súnà níbi wọlé orí yóò pè jù ọmọ wọlé ọmọ kìlọ́kà gbọ́dọ̀ kẹ kàwé lásán ọ̀tẹ́ sì ń bẹ̀ fún ọ wọlọ́gọ́jù wọlọ́gọ́jù tó jẹ́ pé ẹni ọba ti gbọ́ bá ní súnà dáadáa tọ́ba gbàtẹ́ jíjà fáwọn píńsípà yẹn tó ń sọ làwọn máa ń sọ sùn ọba èmi rí ọlọ́ọ̀kẹ́ tó wọ́n lọ́wọ́ jàdá sí àwọn àní kòkòtò tá ó dé irọ́ ni o torí bọ́jẹ́ pé nígbà tó jẹun tó wọ́n fẹ́ bá lajú wọn wà nígbà wọn fẹ́ rí ìwé tó sọ bẹ́ẹ̀ from central level wà láì rọ wọn wà nítorí gbogbo wọn jọ kiri yó tó ṣe tó lọ́ bá ti yọ náà fẹ́ bá ìwọ́n náà gbà ọ̀dájọ́ ọ̀nà bọ́lí bọ̀ yìí wà á yìí mà ní ẹ́ wọ́n ti gbòun náà wọ́n ti bàlọ́ náà dé yóò sì máa ṣe bí afáńlé wà láì náà ti rẹ́ di orí wọ́n lórí rẹ̀ wọ́n wá pè é kébi síbà àjọ ọgbà sẹ́nẹ̀kẹ̀ sáájú mi ẹ̀sìn ní pẹ́ lọ lélẹ́yìn físíbà tí kò sí físíbà ìdí mi tó ń bẹ́ sí ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ ju ẹ̀jẹ̀ láti àtẹ̀yìn ọmọ àwọ̀ wáyà fáàlì mu báwọn ọ̀gá bá dé ẹnu láì sọ ẹ wo ṣéèfù wa ìta ṣéèfù agbádá ni wọ́n máa ń wọ̀ gbogbo ìgbà agbádá nígbà mí jàlábíà káàpù talẹ̀ ń jọ́ lọ́ọ̀ fún wọn lójú ikú wọn ní ọ̀gbádùn gbòòrò ó tún wọn pàdé wọn ní ọdún ní tó wà ń tẹ àlẹ jẹ́kí mi wá sáré títà ní sẹ́kọ́ndì fíjìpà tó wọn á lọ fún ìgbébà kẹwọn ti gbọ́dọ̀ fúra nígbà wọn á sábà á lọ́dọ̀ àkókò mọ ibẹ̀ gẹ kó ti múra àkókò ti kọ́ báyìí. tó àwọn fíjìpà yẹn ọ̀pọ̀lọpọ̀ mi ìyá wèrè kábùkù yóò dúró pé ọ̀gá ti sẹ́ńdí ọmọ pé lẹ́yìn ọdún ti ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà yẹn kó àwọn sùn yẹn lọ ọjọ́ máa ń gba owó ẹ̀fún wa wà ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà yẹn ti bẹ̀rẹ̀ kátìkátì ni ó wà lọ jẹ́ pé tí wọ́n máa ń sọ ẹ wọ́n ní ẹ fresh properly kí ni fresh properly yẹn jẹ́ àgbọ̀ bóyá ní fresh properly kí kí ni o fi kí ní aṣọ tèmi kí n fi jọ tiẹ̀ ìyá kẹ́nẹ̀ ló fi wá sí àbí màdé ni lọ sùn ní ìṣẹ̀wó òní bí ṣe múra lọ tí wọ́n ọwọ́ àdìgbò máa gbà sẹ́sẹ́ láti bá tẹ̀ ìfọ́ lọ gbà sẹ́ báńkì láti lò èmi mo lọ báńkì fúnra rẹ̀ bí o ti ní agbọ̀dọ̀ máa ń wọ̀ lórí ní báńkì ní ìbò ọjọ́ máníjà àwọn ti ṣe kalẹ̀ bá a máa ra àwọn ti bọ aṣọ wa àti ṣùgbọ́ wọ̀ kó lè bá a bá wọn fọ́ sọ́mà wọn ṣe ìgbọ́dọ̀ wá sọ pé máníjà dà o wọ́n bá ti di ọjọ́ nìkan àwọn ọmọ pẹ̀pẹ́ àwọn ọmọ jọ ìmọ̀tọ́jọ ṣùgbọ́n ìhun tí tẹ̀sẹ̀ máa jọ sáyìn gbọ́dọ̀ ti fẹ́ ń kọmọ lé níṣẹ́ tàbí tẹ̀sẹ̀ máa sọ́kìn rárá o rárá ìwọ ló ń pé òní iye tí wọ́n ti gorí ewu ló ń gbé wá kò sí fún kọ́síṣà nàìjíríà káàlẹ́ ewu ṣùgbọ́n lábàá tó fi nígbà yẹn náà wí ó lè jẹ́ mùsùlùmí o látàá fún mi ní ọ̀gbádùn ọtí lè kú tí ò jẹ́ kí rírì ó pé dáadáa táwọn ẹgbẹ́ rẹ̀ bá ti gbé ewu ní

àti ní pírísípà láyé ah, ọ̀gá ni ti pírísípà yẹn tí ò ní ti tẹ̀sí kẹ́kẹ́ ṣe tí òun tó bìnrin kù yẹn sódà tí mi bá fẹ́ dé gan ó ti fẹ́ jẹ títà rẹ oṣù wọn máa ṣàdó àfọ̀nfẹ́ pírísípà ah, lágbájá ẹ̀mí rẹ ni èèyàn dáadáa ni ìfá òun ni ó jẹ pírísípà kọkànlá lápẹjúwe nígbà mo ti gbà sẹ́yìn gbogbo pírísípà mẹ́rin wá tí mo ti ní àwọn ilé ìgbà fún wọn ọ̀dà ọ̀sùn ah, eléyìí tó gba jẹ́ bí kò ọ́ dáa jù ọ́ dáa jù ọ́ dáa jù gbogbo gbogbo títẹ̀ ìbẹ̀rẹ̀ ni wọ́n máa kọ́ ni wọ́n máa jẹ́ ìjọba pé yóò máa bá wọn lòdì ìdára ẹ̀ ṣe ní kòkó tó ti bàjẹ́ títí lọ tó sì síwájú pé àlọ́dá wọn lóhùn ìyọba lè fẹ́ máa wí fún mi fún mi láti ṣe ìtúsẹ̀ ilé ìdásù kíkú yọ ọ́ dání mo gbọ́dọ̀ bàjẹ́ mọ́wọ́lá ara ṣe máa ń sọ ọ̀tọ́ ìjẹ̀bẹ́ ọbẹ̀ ọba wọn jì náà bá ń lórí ọba àjẹ pé pípa ní ìkú kẹ́ndí òsì yé kàmẹ́rin márùn. sọ alimohem òun ni pé a gbọ́dọ̀ máa fi làákàyè a gbọ́dọ̀ máa fi ìfẹ́ ẹnu iná máa wà ní ìgbà ẹ̀hún pẹ̀sẹ́ǹtì àwọn táwọn tó ń sún náà ni pé ìtẹ̀lé kílà náà bí wí o sì gbé ìfẹ́ ẹnu rẹ̀ kalẹ̀ ìfẹ́ ẹnu rẹ̀ gbé kalẹ̀ bóò ni ẹ fáwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ń sọ̀rọ̀ lónìí wọ́n bá lẹ́sẹ̀ ìyàwó àwọn tó ti ti ìyàwó lọ́sẹ̀ wa ni pé o ká oyún béèrè lọ́wọ́ yẹn ni pé ilé tó máa ń kọ́ máa ọkọ̀ àti ìyàwó yẹn kí ni wọ́n tọ́pọ̀ fún abíyá má náà ó yẹ kó o tún wò ní bí ti ti ẹ̀rù kí lọ́wọ́ ẹ̀ fi léṣe ìyá gbọ́ àwọn tó ń tẹ̀ gẹ́tímẹ̀ntì wọn dálẹ̀ kó tún ta lọ́ọ́ ó dàgbà ẹ lókè ṣẹlẹ̀ máa wọ́kọ̀ kí ẹ délé yẹ̀wò ibi tí wàhálà ti kọ́njọ́ yẹn kẹ́ táwọn ẹlẹ́jọ́ ti máa dé bọ̀ ṣe wá jòkó sílẹ̀ rẹ wá di ẹnu pé wọ́n fẹ́ gbọ́ wà sí wà tó lè wọlé ìnà wá jòkó wọ́n bẹ̀rẹ̀ á ti àlọ́ ajá àwọn kìíní àwọn tó ń tẹ̀ bísíǹsì làwọn tọmọ ilé tẹ́lẹ̀ gbà yóò fifty thousand yóò owó tí ò ó yà wọ́n yẹ wá wọlé kẹ́ wọ́n máa fún one thousand lójoojúmọ́ kẹ́ fún ìdí fifty days tí ò ní máa tàdá ọkọ̀ bí i àti lọ́gbọ́dún tó yìí pẹ̀lú ìjókòó ọjọ́ kẹrin láàrin wákàtí méjì lẹ́ta ẹ bá gbà ẹ̀yin náà wà ọgbẹ́ yìí ẹ̀yin jókòó lábẹ́ ilé ilé ìyàwó àwọn àwọn kí wọ́n gbé lànà yẹn wá àwọn afẹ́ sọ ní ìlànà lọ́dọ̀ rárá wọ́n bá yẹ kọ́ bá bẹ́ẹ̀ dé àwọn àgàtẹ́ ìgbà ìwọ náà jókòó fẹ́ kí wọ́n ṣe wá àdúgbò wa kí ló lé tó lòdì níbi ọ̀rọ̀ ìyàwó kò tó ló jẹ́ fáwọn afá mi ìgbà àwọn ẹsẹ̀ owó kékeré tètè máa kóra yín lọ fíìdì fíìdì kí ni agbo lé ní wọ́n ti fi ọdún tẹ̀lé tọ́tẹ́ fíìdì wo lẹ́yìn tẹ̀lé ń lọ níbi ẹ̀sì mọ ọkọ̀ tẹ̀lé tẹ̀lé wà tẹ̀lé tẹ̀lé ń ṣe hmm. ẹ̀sì mọ̀ bóyá yóò mu ẹ̀sì mọ̀ bí ẹ̀sẹ̀ sáré tó ìyẹn gbọ́dọ̀ bẹ́ lọ kátà lọ pé jẹ́ kẹlẹ́ wá bí alimohem èyí ó fi ìfẹ́ mẹ́rin ẹlẹ́ alayhi wa sallam wa min as-sunnati al-lazima nínú àwọn súnà tó jẹ́ láàzímà allati man taraka minha khaslatan èyí tó yẹ pé téèyàn lè ṣe gbéjú lẹ̀ tó ìpàwọn òbí bá lam yaqbaluha ọlọ́run bò ní gbà nǹkan mi lọ́wọ́ rẹ̀ tí kò ti súnà yẹn yu'minu biha ó sì gbọdọ̀ nígbàgbọ́ tí wọ́n ti tún ṣe lam yakun min ahliha tó tí ó tí ó sì jẹ́ pé tí bá ti ń ṣe é kò ní máa wà nínú àwọn ará ilé rẹ o nínú àwọn owó ni alákọ̀ọ́kọ́ àlèmọ́ọ̀nù bìlẹ̀ kọ́dà ọgbọ́dọ̀ gba kádàrà gbọ́ o gbogbo kọ̀ǹdíṣàn tó bára rẹ lónìí àyànmọ́ rẹ ni o èyí tà sí ìlò láàyè mọ́ o torí ìdó ti lọ sẹ́yìn yẹn ọlọ́run ti pọ̀ ọgbọ́n olóògùn kọ́yìnrì yìí wọ̀ṣẹ̀ rẹ̀ oore rẹ̀ ní tàbá gbogbo rẹ̀ wọ̀tẹ̀síkù bẹ̀lẹ̀ àhàdé o ti gbọ́ gbogbo àdéhùn tó bá wá lórí rẹ̀ ọgbà agbọ́yẹ́yẹ́ àwọn ti sọ nípa pé gbọ́ ọlọ́run bá dáná bí ádámọ̀ tán ọyọ àwọn èèyàn lẹ́yìn ọ̀run rẹ̀ gbogbo àwọn èèyàn gbogbo ọba táwọn ti yọ lẹ́yìn ọ̀run ànẹ́bí ádámù ọkọ àwọn kan sọ̀tún ọlọ́run bá láwọn ará ilé àlùjẹ́ náà lò ọ̀rọ̀ ti parí lórí wọn ọkọ àwọn kan sọ̀tún àwọn ará ilé ìdílé orúkọ wọn orúkọ bàbá wọn ọ̀rọ̀ ti parí lórí wọn kádàrá alákọ̀ọ́kọ́ nù àmọ́bí tọ́lọ́run bá tó wá sílẹ̀ ọlọ́run já wà lọ́tún ẹni ó bèèrè wà lójú ìtàn finish iṣẹ́ ti parí lórí ẹ̀ gbogbo ohun tó yọ máa ṣe lọ́dà tí màá mú sáwọ́dí ọ wá kọ́ máa kọ́ ń kéwù tàbí kọ́ máa kọ́ kí ni ọ òsì ni wọ́n kọ́ kọ́ rẹ̀ sí. á dàrá alákọ̀ọ́kọ́ náà ọlọ́run á jáwọ́ wà náà ọkọ̀ tó sì. toló jẹ́ pé bẹ́ẹ̀ bá rẹ́ lómi ó lè jọ máa fà á ọ̀lẹ́ láàrin ká ti jọ́ yàrá ẹ̀kẹ́ ìkó ti rí dà ní kókó mà yọkẹ́ ti sìlámù lẹ̀. ìní ni wọ́n wá gbajúmọ̀ kọ́dà yóò lo kọ́ àwọn tí wọn bá gbádùn àwọn máa ní ah, àti ìlànà ẹsẹ ẹnu àti ìlànà ẹsẹ ẹnu kí ni wọn tẹfà fún sẹsẹ ni ah, lókìkí kò sí wọn kọ ọkọ rẹ síbi kò sí ni ọ̀nà ẹni tó gbà wá yé kò túmọ̀ sí pé kòlá kòlá ti síjọ gbọdọ̀ lòkè yá mà ọlọ́run jẹ́ àti síbi tọ́ da lọ́tùbọ̀ tí wọ́n da sọ ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn láàmù yẹn wọ́n máa wù ú yọ́n máa wù ú tí wọ́n máa gbé bí kí wọ́n lóògùn fún yẹn ni ṣùgbọ́n kádàrà rẹ̀ ní kékeré o kò ní sí lọ bẹ̀ lọ́sẹ̀ máa wo dá kò ní ilé nílẹ̀ Islam ọba tí yáyọ òfin ọ̀ ti tan ara mi jẹ wàhálà ní ìjìnbọn ń kó lọ́wọ́ kẹ́yìn nígbà bá yé mi lọ báyìí náà wọ́n ti kọ́ tèmi nu kò lè bọ́ nẹ́nu ìtọ́ ọ̀pá kúrò ṣùgbọ́n tí wọ́n bá sáà nù ẹ̀fìrí rẹ̀ ọ̀kan ṣoṣo lọ́lọ́run wọ́n lè máa pè ń wèrè àwọn àti ìyá wèrè wọ́n máa lè à nígbà wọ́n bá padà yá wọ́n padà mọ̀ pé kọ̀ ìyá wèrè ọ̀tún ni wọ́n fọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ kádàrá alákọ̀ọ́kọ́ mi kádàrá ẹlẹ́ẹ̀kejì òwú lálásì lọ kọ́ lórí lò ní bá máa ti lọ́dọọdún òkè òwú ẹlẹ́ẹ̀kẹta nínú àpò òbí ìyá wa ẹlẹ́ẹ̀kejì tabati kó mẹ́rin náà wà kọ́ gbogbo kádàrá wa kàtìkèrè ké àìsìkì tá a lò láyé wà á máa lè iṣẹ́ tá a ṣe láyé iṣẹ́ tó ń ṣe yẹn bí wọ́n ti gbọ́ gan ni ó lè jẹ́ pé sẹ́ni tó ń bọ̀ tó tún ti tọ́ yàtọ̀ sí èyí etí kì í sí ìgbọ́ọ̀rì kọ̀ǹtíṣẹ̀ ló gbé wá gbogbo àwọn tó lẹ gíláàsì ọdún nítorí ní ìsinyìí èyí gbọ́ọ̀rì ogún ọdún sẹ́yìn tẹ́lẹ̀ yẹn máa lọ sí gíláàsì ìdí nínú iṣẹ́ àwọn káfíńtò òrìṣẹ́ ti mọ́ dáadáa àwọn onígíláàsì wọn gba àwọn ọlọ́wọ́ títẹ̀ fọ wíńdò àwọn káfíńtà ni ọba tẹ wíńdò bọ́ wa títẹ̀ gíláàsì jáde ó di pé àwọn yẹn àwọn yẹn bẹ̀rẹ̀ sí lọ́ọ̀kọ́ wọn ti fídọ́ọ̀mù ń bẹ àwọn sẹ́mi tún pọ̀ wá ó lè jẹ́ pé tẹ̀gbìn lọ́wọ́ apàdà wàá lò tẹ̀mí ayé rẹ̀ wà á máa lè ṣiṣẹ́ bá ṣe lórílẹ̀ ayé wọn ti kádàrà rẹ̀ wà á jáde àkókò tó ó lò wọn ti parí ẹ̀ ẹnjẹ́ ọlọ́dún méjì ẹnjẹ́ ọlọ́dún mẹ́wàá ẹni tí ó lò forty years ẹni tí ó lò eighty years tọ́ bá ti mọ eléyìí ẹnìkan gbọ́dọ̀ máa dúpọ̀ àwọn ọmọ àwọn ọmọ kẹ̀kẹ́ náà àsìkò ti lásìkò tó lò ṣèké john outside olórí ibú lọmọ ènìyàn jẹ ní àwọn olóyè láti inú oṣù mẹ́rin ni wọ́n ti kọ́ láti inú oṣù mẹ́rin ọlọ́njà wo ojú olórí rẹ o ìtumọ̀ rẹ̀ náà ni pé sẹ́ni àlùjẹ́ náà ni wọ́n jẹ ní àbẹ̀mí náà sẹ́ni ẹlẹ́ni ọ̀jẹ̀ ní abẹ́ni àlùjẹ́ náà láti inú oṣù mẹ́rin yẹn okóṣù mẹ́rin wọ́n ti parí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wà nìkan máa mú wa lọ́dọọdún òun lálẹ́tò lè kọ́dẹ̀ fún olóṣù lọ́sẹ̀ ní ẹ láàrin ọdún kan ọ̀ra mọ́tò ọ̀kọ̀lé ọ̀ralẹ̀ gbogbo ohun tó bá ṣe ọ̀dàpọ̀ okòrí olóore nú gbèsè ló mú pọ̀ bẹ́ẹ̀ mú tó ọgbà ọ̀kadà ọ̀fẹ́ gbogbo ẹ̀. gbogbo orí lọ́mọ abẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba gbogbo ọba sàlẹ́mù nìyíyẹ hàtà mọ́tò àyè fúnra mọ̀lẹ́kọ̀ máa sọ pé aláṣà kan máa lọ́jọ́ òní aláṣà ń bẹ òní bẹ́ẹ̀ ni tọ́lọ́n fẹ́ fi ẹ̀kọ́ pé aburú bẹ lórí ń tọ̀ tí ọkẹ́ ti bí ọwọ́ aago méjìlá ni tó wo òun fẹ́ lo òun fẹ́ lo owó òun jọ sùn ohun tí ó sùn yìí jọ nìyẹn oṣù ohun tí ó sùn kódà ó tún lè fún dáàrí yẹn ó lè fún dáàrí ẹ àwọn ẹlẹ́sìn ni àwọn tó àwọn náà gbọ́ yé àwọn náà àwọn náà wà máa lo owó yẹn ẹ máa lo bìbìbì bìbìbì táwọn mùsùlùmí tó náà lè nà àwọn náà ti dá gbọ́ bí òun lára tó lè gbọ́dọ̀ yẹn wọ́n máa ń kọ kádàrà kádàrà wa sáádùn lọ́dún wọ́n máa ń kọ kalẹ̀ tí wọ́n bá dé kó lórí wọn rẹpẹtẹ àwọn gé sùn táwọn gé sùn rárá pé ẹ́ wọ́n ló nílò òun lára tó gbọ́dọ̀ yẹn bọ́dọ̀ tó ẹ̀rọ báwọ̀ àwọn ní àwọn ní àwọn ní bíbí àwọn ti fi hàn wọ́n lé mọ̀ ẹlòmíì òun mú twenty one òun ni òun tó gbọ́dọ̀ yẹn òdì ẹlòmíì òun mú twenty three kọ́dẹ̀ lómi ó fi twenty four lòun rí lọ́dọ̀ tó twenty four òun twenty four lọ́pọ̀ sí kìí ṣe pé nkejì owó owó òun twenty four yìí weekend lọ́pọ̀ sí kí owó gbà lọ́wọ́ àwọn gidi tó ń bú yìí títí lọ pé tí monday pẹ́rẹ́ èyí bá mi ṣe tí mi wọ́n wọlé àbíkọ́ àdówó táwọn olówó bí lẹ́lẹ̀ ní wájú tẹ̀lé ẹ̀rí lò yọ yàtọ̀ tó ń twenty four lọ́pọ̀ sí lọ́dún yìí yọ̀ọ̀yà àti fi sílẹ̀ ńlẹ̀ ẹlòmíì tó bá rí i pé ọjọ́ tó yẹ báwọn èèyàn ráyè dáadáa ni òun dáàbì ọkọ̀lá yọ̀ọ̀yà lọ fi bẹ́ kọ́ lọ́wọ́ bá a ṣe jẹ ọjọ́ táwọn máa sọ ní òun tó kejì rẹ̀ ọ̀bọ̀dọ́ náà bá jẹ́ twenty nine bó ni O ti dé yọ̀ọ̀yà yìí sí àìsàn ọdún àìsí àìsàn ọdún tó tún fẹ́ ní tí ó ti gbé sínú ọlọ́run sáà mọ̀ wá. àdìmọ́ àná olùkọ́dà rẹ̀ kọ́ ìwé ìwọ̀sọ̀rẹ́ ìtẹ̀ láti lọ àti àwọn àdìsí tó wá lórí rẹ̀ lágbà gbọ́ wà ní ìmọ̀ràn bí a lágbà àdìsí yẹn gbọ́ láàlùkọ́ ìmọ̀ àgbọ̀dọ̀ máa bẹ lọ́wọ́n bá kó kílé tọ́lọ́wọ́n bá fi ṣe ilẹ̀ kílé tó fi káwọn kẹsọ́ ti tó fi káwọn kẹsọ́ ti láì béèrè o èyí máa di gègé rí bẹ́ẹ̀ ni o èyí máa di gègé rí bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ọba ń sin ewúrẹ́ mẹ́wàá tó kó mẹ́fà sí inú ilé kan tó kó mẹ́rin sí ilé kan ewúrẹ́ ọba lọ ẹlọ́dọ̀dọ̀ ẹ̀kọ́ mi níbí. Ibú yóò di wí bẹ́ẹ̀. Òsè òsè náà ní kọ̀dọ̀ nìkan jẹ́ ọmọ. Tọ́ bá ń sin adìẹ tó wò pé adìẹ ti ń sìn yìí o. Mo ti ẹ̀fẹ́ kú méjì lókè ilé òkè lọ́hùn. Lẹ́yìn méjọ ọmọ wa ní. Àwọn yìí tó ń kó lọ yẹn ò ní kẹ̀kẹ́ tí wọ́n fi wọlé lórí wọn. Bóò wá lọ wá ti á fi ọlọ́wọ́ bá rẹ̀ pé ó ti bá ti. Ó ti fẹ́ ṣe náà nù. Àgbọ̀dọ̀ máa bẹ́ẹ̀ pé lé إنما هو التصديق والإيمان بها àgbà gbọ́dọ̀dọ̀dọ̀ pé òdodo ní nǹkan yẹn sọ bákan náà a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí i ibẹ̀ yẹn ládùn pẹ̀lú ọ̀rọ̀ bàbá bá jẹ sọ̀tún bọ̀ a máa tẹ̀síwájú àkóòlù kọ́ni àdá àtẹ̀kùn láàrin ọ̀lẹ́kọ̀ ìṣá ìlú sínú ìdán sínú bàbá yẹn ní

bí zakato lè fi sórí náà bí zakato lè fi sórí náà owó tí sàkà yí tọ́kítà ká bá lọ nítòwó ó lè yé ni o ó ti lé one million báyìí one point four million tá a bá dá one point four million sọ ní ẹ̀kọ́ ọ̀tì èló ní ọ̀jẹ̀ one point four million èló ní ọ̀jẹ̀ màá three hundred tabata zọ́nà twenty lórí one point four million. This is thirty five thirty thirty five thousand thirty five thousand so thirty five thousand ni ni ọyọ ń sàkà nínú one point four million thirty five thousand naira thirty five thousand naira yẹn ìyẹ̀kẹ́ ní òkú tó ti

irú five hundred thousand rẹ ó lè sí òṣèlú pé ah five hundred thousand ní ìwé ẹ̀ méjì five hundred thousand ní ìwé ẹ̀ mẹ́ta five hundred thousand ní ìwé ẹ̀ mẹ́rin wọ́n gbé ní one thousand five hundred five thousand five hundred thousand ní ìwé ẹ̀ márùn lápèjúwe five hundred thousand ní ìwé ẹ̀ mẹ́wàá títí six thousand ó lè sí rẹ̀ torí bó ti kú wọ́n dá pé thirty five thousand ẹnìkan rẹ̀ ló tó ti yé ẹnìkan náà ló gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni àwọn àti eléyẹn wá yàtọ̀ sí owó taari owó taari òun ò ní gbèdéke owó taari taari sọ kìí owó taari lórí ilẹ̀ láwùí o à ń roko tàbí bíríkì làbẹ́ kọ́lé kọ́fẹ́ ti ibi ilé yẹn ni wọ́n ti fọ́ wù ọ̀hún nù dábàlà tó fẹ́ ní ilé tó tó fún wa bá ní o tó ti yé kìí bíríkì àdámà gbé lọ́rùn onílé tó tó fi wá bá ní o òun ní mọ́ni sọ lálàáfíà ọ̀gbẹ́ mọ́ni jẹ́rìí má gbé pé ìwọ ló ń julẹ̀ ìwọ lọ kọlẹ̀ lọ pàdé ẹ̀ ṣùgbọ́n ni ó nílẹ̀ yẹn lónìí ẹni ó nílẹ̀ yẹn lónìí so irú nǹkan yẹn wọ́n wá gbé bẹ́ẹ̀ ní ilé yẹn nígbà wọn wá yẹ̀ wò wọ́n bá rí pé twenty five thousand lọ́wọ́ àbẹ̀ twenty five thousand. five thousand náà ló ń gbé sàrà bẹ̀ ìyẹn kí wọ́n rí gbèdé wọ́n kàn fi five million àpèjú rẹ̀ èyí tí wọ́n nìkan lè máa ń bá lórí rẹ̀ níta tí mo rà ní ìsìn one slot lápèjúwe tí wọ́n wà táwọn gbẹ̀ngìlá débẹ̀ tí wọ́n bá mi ń ṣe ní ọ̀sẹ̀ bá góòdì mo rẹ̀ nínú ilẹ̀ bá ti góòdì ẹni ó nílẹ̀ ló ní mo ti ń bẹ́nu ẹ̀ ẹni ọ̀rà lẹ̀ ló fi kí ni kí n tẹ́ ṣe ra lẹ̀ tí mo ti sanwó báyìí gbogbo bàbá bẹ̀tẹ̀ mi àyà tí mo bá jẹ́ ìwúti wà ń bẹ̀ pé tó ilẹ̀ tó yìí ó igi ọ̀pẹ ti ń bẹ́ bẹ́ẹ̀ pẹ́ lọ́dún yìí gbogbo ìdìbò ògè àwọn aládé wọn bá ti jọ ọpẹ lóko síbẹ̀ tàbí àwọn ebi máńgò ti ń bẹ́ẹ̀ èso bẹ̀ tàbí ti ń bẹ̀ tọ́ ra yé o àwọn ojú máńgò kẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n lẹ́sọ̀ bọ́ máa dáko síbẹ̀ ni àwọn ojú máńgò yẹn àtà fún ọba kan àwa la ní o tọ́ba ti gbà àwọn ìdílé ṣùgbọ́n tí wọ́n lè fi afẹ́ talẹ̀ afẹ́ talẹ̀ wọ́n talẹ̀ tẹ́ òun bọ́ sínú ilẹ̀ báyìí wọ́n ti bá góòdì nínú wọ́n ti bá góòdì nínú rẹ̀ tí èyí ṣe góòdì kéke tí èyí ṣe góòdì kéke títí tí góòdì yẹn pọ̀ gidi àwọn tó dalẹ̀ wọ́n lọ wá lọ pé a ìrọ̀ o àjọ ní ilé o bá jọ ẹ̀wọ̀n fẹ́ lò òun ló ní ọwọ́ fún ọwọ́ fún títí díẹ̀ tó ti di díẹ̀ góòdì náà oníta oníta ká ti tà tó ti yé bẹ́ẹ̀ náà wá ní kàkàkà náà ló ń ṣàkàtà àwọn ọmọ mi tó láwọn ọmọ ẹgbẹ́ lówó láyé àtijọ́ góòdì àti pépà àwọn méjèèjì ni wọ́n ti ń sowó láyé àtijọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ wọn ní lówó ó ti ní bí wọ́n ti ń ṣe wọ́n ni wọ́n fi ná wọn lówó òun náà làwọn náà wá ṣéǹjì lónìí là ń pè náírà ń kọ́bọ̀ ní nàìjíríà ní sáwọ́dí wọ́n ń pè ní rìádà kúròsì ìlàjì rìádì ní kúròsì tọ̀ lamẹ́ríkà báwọn náà ṣe ní dọ́là yẹn ìdájú dọ́là bẹ́ẹ̀ táwọn náà ná tòbú ọjà ṣe fà yín náà ni wọ́n ṣe ìgbà yẹn tò tẹ̀kùwímù là máa ń pè mo ta fi rọ́pò ọjà ní sẹ́ńfà tá ń pè lówó tàbá ìdíje ọfẹ ní kò kówó ní ọmọ àjọwó tàbá ìdíje yẹnu kó bẹ́ẹ̀ bí òṣòwò mọ́ra ìṣòwúrò ó ti di pépà látọ̀ gbogbo owó tà ní nàìjíríà nísìnyí tọ́wọ́ bẹ́ẹ̀ ti wá kásòkè lọ́rùn pé tó kèé sowó mọ́ o tó fi jẹ́ kí wọ́n ti sáyẹ̀sì fi mú wa o ti ti lò ó bọ́ba ti lò yọ́ bẹ́ẹ̀ ní bá lọ́wọ́ rẹ báyìí tó ti di pépà kò wúlò kò wúlò àjọ ọkọ̀nù kò wá tó kọ́ máa jówó ní jówó tó fi jẹ́ pé nínú orí tọ́lọ́run ti fún wa láfíríkà ní nàìjíríà à ń lówó wa ṣe à ń dáná kò sí kó ní ìdúgbà wa náwó wa àwa náà là ń ṣe àwa náà là ń lẹ́yìn àwọn kọ́ńtì yóò pọ̀ lábẹ́ láwọn áfíríkà ní ọ̀pọ̀lọpọ̀ owó òbí ni wọ́n ní gbogbo àwọn tóbú rìnrìnkọ́bìn ọ̀kínábàtò ali gbogbo wọn kanṣó frank ni wọ́n ná táǹpẹ̀ ní sẹ́fà sẹ́fà ni wọ́n ná èyí sọ owó wọn fún àwọn tó wà ní èyí tí ìyẹn wọn ni wọ́n yà bẹ́ẹ̀ wọ́n ti wá sí àwọn ìyẹn wa tá a mọ̀ náà wọ́n yà bẹ́ẹ̀ àwọn náà là ń ṣe nǹkan wa. tó nínú wọn tá a lè fi jẹ́jẹ́ lágbàáyé lọ náà ní ìdẹ̀yẹ wa lójú ó jẹ́ pé Austin eh, kílò òun jẹ́ ọmọ Misra ó jẹ́ president kílẹ̀ agbókọ̀ rẹ̀ Mohammed kìíní jẹ́ ó ní pé tóun bẹ́ẹ̀ darí Nàìjíríà kò ní ju ọdún mẹ́ta òun sọ ọ́ di Amẹ́ríkà torí gbogbo ohun tí a máa fi sọ ọ́dà amẹ́ríkà lọ́wọ́ àjẹmọ́ wa báwọn ìjọba wa ni wọ́n kó bá wa pẹ́sidẹ́ntì àwọn olóògbé wa ni wọ́n kó bá àjọ ìyá sí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mí ìsọ̀kẹ́ ní náà bá ti jẹ́ àjẹ́ mọ́ àmì ti bá mọ́ gbogbo ẹ̀ ló pọ̀ nínú ifámẹ́sì lórí pé ọ̀rẹ́ ní jíjẹ́ ọmọ ẹ̀dẹ́ ni àlè ha kò mọ̀ tàkà tó ọ̀sán àzọ́ oṣù mọ̀lẹ́mọ̀kọ́ àwọn máa wá kọ́kọ́ kọ́kọ́ sí i ló bá fẹ́ nìkan fẹ́ wa lówó tọ́pọ̀ náà ní ìsinyìí báyìí yóò kọ́kọ́ tó wọ́n ìsìtọ́ ọmọ owó tó bá ti lọ àwọn gbaṣẹ́ o dọ́gbù ìlú ògúngbà yẹn wọ́n lọ wá sí dáadáa iṣẹ́ sì ń bẹ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà wọn bá àkíríṣẹ́ gbogbo onú tó tó lọ ní wáwí yìí láti àwọn ará àtẹ̀yìn yìí à tó bẹ̀ á ní ìlú tíjọba kẹsàn-án tó tó a fẹ́ máa dáko onírẹ̀rẹ̀ oko tòmátò oko àlùbọ́sà oko oṣù oko gbogbo àwọn oko yẹn ni wọ́n wá fi àwọn bẹ́ẹ̀ ni wọ́n ti wá kó àwọn tó bá kàwé tó ṣe ya gíríkì ni wọ́n fi wọ́n san ṣáájú lápèjúwe àwọn tí wọ́n kàwé wọ́n gbé wọn pé ọyá ẹ̀yin ni ẹ máa bọ́ bẹ́ẹ̀ oṣooṣù ó ní oye iṣẹ́ máa gbà ó sì ní bá ti máa tà sájà yìí pọ́blẹ́mù tá à ń ta kọ́kọ́ níjù ni pé nígbà tá à ní ohun tá à ń export ọkọ̀ kọ́kọ́ bá orílẹ̀-èdè wa púpọ̀ àwọn tá à ń export kéré ohun tá à ń export lọ́pọ̀ jù ohun tá à ń pọ̀tù tó one nine point nine ni ohun tá à ń pọ̀tù fẹ́ ju one point one lọ one point zero lọ ohun tá à ń pọ̀tù import wà lọ́pọ̀ jù gbogbo ohun tá a jókòó lé nínú mọ́sálásí import ló lè bẹ̀ táìsì import eh, blọọkù ọ̀dà import páàlì import glóòbù import abẹ́sọ̀ import ló bẹ̀. kì í ṣe pé nàìjíríà láti ṣe ìyẹn bí wọ́n kọ́ jẹ́ pọ́blẹ́mù fún wa kódà báyìí gbogbo yẹn àwọn nǹkan oko yẹn lásán láàárẹ̀ ẹ́sípọ́ọ̀tì ẹ̀ jáde iṣu wọn rà alágbàáyé fún wa pákí wọn rà alágbàáyé kò sẹ́ni tó wá alágbàáyé jẹ́ ọ̀rà bẹ́ẹ̀ ni a sì máa ní ìtumọ̀ lágbàáyé a sì máa ní ìtumọ̀ gan-an ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn àwa là ń é àwa náà là ń da jẹ ẹnu bá fẹ́ mi kó láti ìlú kékeré ńláńlá níta fẹ́ ń ṣe láti rẹ̀ níta fẹ́ ń ṣe láti rẹ̀ pé àtò obìnrin láti ìyá tó lè àwọn èèkó náà wọ́n jẹ́ àtúfà àwọn ọmọ two million ọkọ̀ọ̀kọ̀ lọ lọ amẹ́ríkà rẹ̀ sílà two million ni wọ́n sẹ́ńdì sí amẹ́ríkà yẹn pé ó pọ̀ ọ́sù sílà two million sí amẹ́ríkà láti india ní láwọn ní díẹ̀ àwọn pọ̀ bíi àwọn tírélà ten million la fẹ́ ń. àtúntò fún ọgbẹ́ ìtúsí tún bẹ́ńlẹ̀ tẹ ní ìdìbò a ti gbádùn jù a ti gbádùn jù ṣùgbọ́n gbogbo yẹn ò sí fún wa ń dá problem lọ ìyẹn ni ó jẹ́ jẹ́ pé iṣẹ́ ó wà nílẹ̀ gidi iṣẹ́ ò sí kí ni iṣẹ́ ó wà nílẹ̀ bàjẹ́ gbogbo yìí ṣe pé ọ̀yà àgbà kìíní ṣe pé wọ́n fẹ́ ń kó wàhálà bá wa ṣe pé yẹn bíi hundred èyàn bí hundred ni ó ní ọ̀fẹ́ ní ọ̀fẹ́ gbaṣẹ́ èyàn iṣẹ́ méjì péré iṣẹ́ méjì ni o èyàn méjì ni wọ́n wá fẹ́ jọ́ gbaṣẹ́ o èyàn hundred ni náà ni ó béèrè fúnṣẹ́ wọ́n wá sí interview ṣé ibi kẹ́ẹ́ tó ṣe interview yẹn wọ́n ti gbá wọ́n ti mọ àwọn tí wọ́n kẹ́ẹ́ tó ṣe interview wọ́n ti mọ àwọn tí wọ́n àwọn wàhálà yẹn wọ́n ń bá wa lórílẹ̀‐èdè wa yìí ń bá wa gan-an tí ẹ bá fẹ́ rí àjà yìí bá ni kó máa lọ fojú wo iye àwọn agùnbánirọ̀ lọ́dọọdún mélòó ni wọ́n Nàìjíríà àwọn agùnbánirọ̀ lọ́dọọdún ìtumọ̀ ẹni pé àwọn eléyìí ti gírádéètì o àwọn eléyìí ti gírádéètì o àwọn eléyìí ti gírádéètì o. tẹ́lẹ̀ fún ọkọ̀ sí solúṣà fún wa ìjọba ò tiẹ̀ kà wọ́n sí gan lọ́bẹ̀ ayé tó bá ti lọ ọbẹ̀ ohun táwọn náà máa sọ fún ọ ni pé wọ́n ní lọ ẹ̀ tábílìsì fún rẹ̀ má dúró di sí ìjọba wọ́n máa wúlò ní two thousand and eight táwa ṣe ni wọ́n ti kú wọ́n kígbe rẹ̀ abáwọn bẹ̀ lórí rẹ̀ àti wọ́n bẹ̀ lórí rẹ̀ wọ́n ti ń kéde lọ́ọ́ tẹ̀sí tàbí kódà gbọ́n bí ó tó máa gba kọ́pà ṣiṣẹ́ láti ìgbà tí bá ń ṣàgùnbánirọ̀ rẹ̀ lọ́wọ́ tí wọ́n náà máa kọ́ kínní fún pẹ̀tò ọ̀bẹ ṣe wá ṣiṣẹ́ ìní fún ọ ní ó tó máa gba kọ́pà ẹ̀wọ́n tí wọ́n ti sọ wádìí lórílẹ̀‐èdè wọ́n hẹ̀ wálé mọ̀ gán wọ́n hẹ̀ wálé mọ̀ gán kódà àti ẹ̀sìn mọ̀ bí lórílẹ̀‐èdè yìí lọ́gà kò yé wa lábẹ́ education yẹn ó ti worst bó ti wá wọ́ọ̀sì tó ti òtítẹ́ yẹn náà òun wá ń pọ̀ bẹ́ẹ̀ bàjẹ́ ẹ̀ àfẹsọ àwọn ọmọ wa fẹ́ kà owó ńlá owó ńlá yóò tún wá dàbí pé owó ńlá ó pọ̀ yìí ó síbẹ̀ náà wọ́n tún wá kó fọ́ọ̀mù jáde fọ́ọ̀mù ẹ̀ta fọ́ọ̀mù ten thousand people àwọn tá a sì ní ìdèjì one thousand lọ ní ẹni faculty wọ́n ti pín wọn kalẹ̀ ten thousand forms ni wọ́n tà tí wọ́n ní ìdí nínú àwọn ten thousand to one thousand lápòjú àwọn nine thousand yóò gùn kọ́ owó rẹ̀ ṣùgbọ́n ọkọ̀ gbà ní àjẹmọ́nú tí wọ́n nìyí. lẹ́yìn ìgbà yẹn tó yẹ kí wọ́n bá tó wá gba one thousand yẹn tán owó ribiribi ni wọ́n tó wá gbà owó ribiribi àwọn olóyìnbó máa wí lọ wọ́n fi kó lọ wọ́n láti bùkún nínú ilé yẹn wá ẹjẹ wọn wá sọ pé ọmọ kan bẹ sẹ́yìn tó fẹ́ẹ́ ṣe sàrà tí èlò wọn ni ó mú wá wọn ni ó mú ten thousand wá ẹ máa gbọ́ pé yéé àwọn àbá yìí tọ bó ti dèrí náà nìyí ṣàtàn ló ṣe ló ṣe kalẹ̀ bẹ́ẹ̀ o nọ́màlì kejì pé wọ́n gbọ́ owó yẹn pọ̀ tó báyìí lọ́dọ̀ àbá náà o ṣùgbọ́n àbá náà ta jẹun tó ti yé abá ó gba àwọn abúlé yẹn bẹ nílẹ̀ fún wa lórílẹ̀-èdè wa yìí tó fi pé yìí ni ò torí ipò tí wọ́n dì í lójú kí wọ́n ṣe rọ́ọ̀sì àwọn agùnbánirọ̀ wọ́n rọ́ọ̀sì wọn bàjẹ́ tẹ́ẹ̀tẹ̀ lọ sọ níbi àwọn mímbọ̀ wá nílé ìgbàgbé tó bá yìí táwọn yóò ti wá every year wọ́n ti máa ń pọ̀ bàjẹ́ nígbà táwa fi ṣe àwa táwa ṣe lásìkò tiwa one thousand kìnnìkan ni wá ní kéèsì kan one thousand kìnnìkan tàtúwájẹ́ bá sí bá sí tún ni wá nígbà táwọn wò bóòlù ó ti á nígbà tá a bá jẹ́ one thousand lẹ́yìn ní stéètì kẹ tó wà ní gbogbo stéètì tá a jẹ́ one thousand plus one thousand six hundred kìíní kan la jẹ́ o káwákò wa ní one five one thousand five hundred fún gbogbo stéètì ti lẹ́ nàìjíríà pé àwọn agùnbánirọ̀ ní one thousand five one thousand five one thousand five pán tàbí stéètì òye di ọ̀jẹ̀ wọ́n tún wà ní sèmé sèmé eh, bí ẹ̀ eh, sèmé one and two tá ṣe sim one sim two bí wọ́n tún pọ̀ dé ọdọọdún ni wọ́n ti wá máa jáde ni wọ́n ti máa jáde òṣìṣẹ́ kẹsẹ̀ ńlẹ̀ iṣẹ́ sì ń bẹ̀ wá la kérésì nígbà tí sáwọ́dún tí wọ́n ní pọ́blẹ́mù ní ọdún tó lọ sọdún tó lọ two thousand and sixteen tí gbogbo wàhálà bá àgbáyé ọba wa ní nàìjíríà ní two thousand sixteen àbí seventeen jẹ́ ẹni two thousand sixteen àbí zero seventeen sá so tí wàhálà yẹn bá wa Saudi rí i pé ọmọ òun tọ́jọ́ ọmọ Saudi gẹ́gẹ́ tí wọn ò ríṣẹ́ ní gbogbo Saudi wọ́n ka gbogbo wọn wọ́n mọ iye wọn tí wọ́n ìfilẹ̀ kí wọ́n ti ríṣẹ́ ní gbogbo Saudi wáyà tá wọ́n rí i ah! a ní ọmọ ńlẹ̀ tó jẹ́ five thousand tí wọn ò ríṣẹ́ bóun ó ṣe ríṣẹ́ kódà ńgbà táwọn èèyàn wí fún mi pé Saudi ká wá àwọn five thousand àwọn ọmọ òjíṣẹ́ àwọn fẹ́ wáṣẹ́ fún wọn wọ́n gbọ́dọ̀ ìfẹ́ tó láti tó àwọn ọmọ ìlú mi wọ́n tètè wọ́n bá ti parí sẹ́wọ̀n àwọn oníbẹ̀lú mímọ́ àwọn èèyàn náà máa rọ́pò síbẹ̀. ìsẹ́yìn lókù gọ́ọ̀mẹ̀ntì ìsẹ́yìn lókù gọ́ọ̀mẹ̀ntì àtọ gbogbo local government yóò nìkan àwọn onímẹ̀mẹ̀ tí ò rí sẹ́ àwọn owó lórí sẹ́kẹ̀ àwọn tó rí sẹ́kẹ̀ ń bẹ̀rẹ̀ ní ojú one percent lọ ninety nine percent ní orí sẹ́kẹ̀ torí yẹn ń jáde jáde tèmi sí yìí lọ́sẹ̀ yóò fọ̀ àpò wọ́n ti wá gbé spọ́ọ̀tì fún pé wọ́n ló ti máa ṣe spọ́ọ̀tì fáwọn ọmọ yìí ó òun náà máa ń ṣe dàgídàgí láàrin wọn lórí nine thousand Six three hundred lójoojúmọ́ ṣe pé àwọn bíríkìlà tí wọ́n fi ṣe lóko bíríkìlà tí wọ́n dé báyìí àwọn gbé one thousand five hundred ẹ̀ sùn máa wò ó wò ó three hundred ìdílé ni gbogbo wàhálà rẹ̀ látàkà three hundred naira gbogbo àwọn wàhálà yẹn wọ́n ti kó bá wa lórílẹ̀‐èdè yìí wọ́n ti kó bá wa lórílẹ̀‐èdè yìí ọlọ́run ṣàánú wọn ọlọ́run ṣàánú wọn. ló jẹ́ pé tẹ bá rẹ́ ní ìkẹ́sẹ̀ pé tó ṣe kọ́lọ́run ṣàánú tẹ̀rí fáwọn èèyàn bò fún ọ̀sàdédé bò sí bo àwọn èèyàn jẹ́ ni ìbọn sẹ́ni tí ìyàwó rẹ̀ bímọ tó yẹ kó dé fádọ́sì fádọ́sì sọ pé operation tá a fẹ́ ṣe ìbejì ní bẹ́ẹ̀nù rẹ o lọ́mú one twenty wa one hundred twenty thousand tí ó sì kò ní five thousand lákàntì bóun ni ó ti ṣe ọlọ́run bọ́ sànù wa ẹgbẹ́ ló bí o sọ ọ́nẹ́kọ̀ọ́ làwọn fún mi kẹsẹ̀ ìlà ìlà wọn sọ sàkóyà.